alhamdulillahi al-ma'budi wahda ọpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí a máa ń sìn tó sì jẹ́ pé òun nìkan náà la gbọ́dọ̀ sìn a sì gbọ́dọ̀ máa ń sìn nítorí nǹkan mi wasalaatu wasalaamu alaama ńlá nàbí yabaada ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run kọ́bẹ̀ ẹni tó jẹ́ pé kò sáà nàbí mi lẹ́yìn rẹ̀ mọ́ sayidina muhammadin wa ala ali wa sahabati ajma'in òun náà anabi wa muhammad ìkẹ́ ọlọ́run kọ́bẹ̀ àwọn ará lé àtàwọn sahaba rẹ̀ lápapọ̀ ikhwatal iman èyí máa yá mi nínú ẹ̀sìn wa ní tá a fi bá ní sọ̀rọ̀ lẹ́ni òun náà ni ọ̀kan tó ṣe pàtàkì nínú àwọn ẹbọ kéékèèké tí máa mú yàn wọ náà lọ kọ́lọ̀ mọ́sà yìí sọ níbẹ̀ a sì máa baṣẹ́ ẹni jẹ́ òun náà ni àríyá ká máa ṣèjọsìn nítorí àwọn èèyàn tí wọ́n ń rí wa àríyá ní tá a pè lẹ́sìn ká wá máa ṣe nítorí àwọn èèyàn tí wọ́n wa wọ́wọ́ àyà àmàlẹ̀ àbùdó ìbádatan min ibadatillah òun náà ní kọ́kàn nínú àwọn ẹrú ọlọ́run kárí pé n ti ń ṣe yí ẹ̀sìn ni lè ajílẹ̀ àyàrá onas àmọ́ ń ṣe nítorí káwọn èèyàn lè bá a rí ni wọ́yàmdáhóhó káwọn èèyàn lè bá a máa yìn àwọn lè ajílẹ̀ dúnìyà àbí ń ṣe nítorí ayé kò ṣe nítorí ọlọ́run gbogbo tá a bá ti pẹ̀lẹ́sìn Allah nìkan là á máa ń sìn torí Allah nìkan là á sì máa wá sin Allah wọ̀wọ̀ ṣírìkùn asugar kárí ni tí awé yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹbọ kéékèèké tó jẹ́ pé tí èèyàn bá ṣe tó bá yìí jáde láyé yóò wọ̀ ní kó tó wà lè jẹ́nà bó ṣe jẹ́ pé kò gbé kó nínú Islam kò sì bá gbogbo iṣẹ́ rẹ̀ jẹ́ àmọ́ iṣẹ́ tó ṣe kárí ní ń bẹ ò ní gbà yẹn lọ́wọ́ nítorí kìí ṣe torí ọlọ́run ad-dalil ẹ̀rín qala rasulullah sallallahu alayhi wa sallam anabi tí kí atọ́lá ń bẹ fún sọ báyìí pé inna akhwafa ma akhafu alaykum nínú tí ń bà mí lẹ́rù jù lérí yín ashirikul asghar òun náà ni ẹbọ kékeré qalu wa ma shirikul asghar wọn wá bẹ́ẹ̀ lọ́wọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìpèrè anabi kí là ń pè lẹ́bọ kékeré qala ar-riya anabi ni ká máa ṣe ìjọsìn ọlọ́run nítorí àwọn èèyàn tí wọ́n ń rí wa ká máa ṣe nítorí ọlọ́run. yakulu Allahu azza wa jalla li dhalika yawm al anabi ni ọlọ́run bá wọn máa sọ fún gbogbo àwọn tí wọ́n ń ṣe kárí ní ìjọ alikiyama idha jaza nas nígbà tí n bá ń fún kálukú ní ẹ̀san sẹ́rẹ̀ idhabu ila alladhina kuntum turawuna fi dunya ẹ máa lọ́dọ̀ àwọn tẹ́ ń ṣe kárí ní nítorí wọn tẹ́ ń ṣèjọsìn nítorí wọn nígbà tẹ́ wà láyé wanzuru hal tajiduna indahum jaza káwá wò bóyá ẹ rí ẹ̀san sẹ́yìn gbà lọ́dọ̀ wọn èmi tó yẹ kẹ́ máa ṣèjọsìn nítorí ẹ̀ ẹ̀ ṣe nítorí mi ọ̀dọ̀ mi lẹ̀san sí wa kò sẹ́san lọ́dọ̀ wọn fíkàhù dalil kí là ń gbọ́ yín nínú ẹ̀rí yìí alákọ̀ọ́kọ́ tá à ń kọ́ gbọ́ yín ni pé nǹkan tí bá ń dẹ́rù bà nábì kì í ṣe nǹkan kékeré ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àwọn sọ̀hábà àwọn lànàbì dájú kọ kápá ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àwọn sọ̀hábà àwọn lànàbì dájú kọ bí wọ́n ṣe tóbi tó ànábìlẹ́rù ń bà mí fún yín níbi àríyá ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa al-ibada ṣe rí ẹ̀sìn láha shartan ó ní májẹ̀mú méjì tọ́lọ́run fi máa ń gbà gbogbo àwa tá a bá sin lọ́run ká lè mú dání alákọ̀ọ́kọ́ òun náà ni al-ikhlas gbogbo ń tá a bá ṣe tá a bá pè lẹ́sìn má ṣe nítorí nǹkan kan àbí nítorí ọlọ́run ẹlẹ́ẹ̀kejì al-mutaba'a kọ́ ọmọ wa ṣe níbàámu sí èyí tá nábì ṣe èyí tá nábì ọba ti ṣe nínú ìjọsìn má bá wọn ṣe ọkàn waste time rẹ ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́wọ́n bá ní wa ma umiru illa liya'budullah ọlọ́wọ́n bá ní ààrùn yín nìkan kan kẹ wá ṣe láyé bí ìbájẹ́ pé kẹ wá sin ọlọ́run nìkan mukhlisina lahu dín kẹ wá ṣe fọlọ́run nìkan ni o mukhlisina lahu àdínà ọlọ́wọ́n bá nìkan ni kẹ ṣe fún ẹ má ṣe ìjọsìn yín torí nǹkan mi Suratul Bayyina ayé ẹlẹ́ẹ̀karùn-ún fíkẹ́ ò kí ẹ̀sìn tọ́lọ́wọ́n bá pa wá láṣẹ ká wá ṣe òun náà ni ẹ̀sìn tí èèyàn bá ń ṣe nítorí ọlọ́run nìkan téèyàn ò ṣe nítorí nǹkan mi níta bá fi ń sin lọ́hùn tí ìbá dàníyàn tọ́lọ́run lọ́wọ́ lábẹ́ ká lè túbà lọ́dọ̀ ọlọ́ wọ̀ríyá ṣerékùn hafi ẹ̀rí kárí ni tá à ń wí ẹ̀bọ̀tọ̀ pamọ́ ni ẹnìkan ò lè mọ lẹ́yìn ẹni tí ń ṣe àtọ́lọ́run ọba tó dáa anabi ni ala akhbirukum bima huwa akhwafu alaykum indi min al-masih ad-dajjal anabi ni ajin fún yín nírò yín ti ń pamiláyà lérí yín kọ́dà ó pamiláyà ju arákùnrin tí wọ́n ń pè ní Masih Dajjal lọ arákùnrin yìí ọ̀daràn ni òun padà wá nígbẹ̀yìn ayé tí wọ́n máa sọ àwọn èèyàn nù anabi wa Isa aleyhi salatu wa salam òun yóò padà sọ kalẹ̀ nígbẹ̀yìn ayé ní ọ̀wá pa arákùnrin táwí bí sinmi máa ń sọ yẹn nù tó yìí anabi ní ẹ̀rù rẹ̀ ọ̀bà mi lérí yín bí ẹ̀rù ẹ̀ṣẹ̀ yìí ṣe ń bà mí lẹ́rù lérí yín qalu bala ya àwọn sọ̀hábà ni rẹ̀ anabi dakumasa sọ̀ntì ń bọ̀ lẹ́rù lérí wa tó tún ju aburú masẹ́hì dajjali lọ anabi ni ashirikul khafi òun náà ni ẹ̀bọ̀ tó pamọ́ yakumu rajulu fayosọ́lì anabi lẹ́ni kọ̀ọ̀kan yín tí ẹ̀bọ̀ yìí bá ti dára yín yóò máa kírun fayosọ́ yìí na sọ́láàtà yóò máa wá túnrun rẹ̀ ṣe lójú àwọn èèyàn yóò kí dáadáa yìí máa yára mi nadọ̀rì rajuli látara nítorí látara àwọn èèyàn torí látara àwọn èèyàn torí yóò tọrùn rẹ̀ ṣe tí ó dáadáa rọwáwò ahmed imam ahmed lọ́gbà wa àgbọ́yé tá à ń gbọ́yé lábẹ́ rí yìí ó ní pé kárí ni ó pa nẹ́bí láyà ju aburú mọ̀sẹ́hì dajjali lọ abẹ́lẹ́ òǹkọ́lọ́ mọ́sá yìí sànú wa alikẹ́thìrúnà min mùsùlùmí biladi yorùbá ọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ yorùbá yushrikuna billahi fil ibadati birriya ńlá ń fi kárí ni sábẹ́ ìjọsìn wa tá a mọ̀ pé ọlọ́run ọba ọ̀kọ́ lẹ̀ gbogbo ìjọsìn tá a bá ti ṣe tí èyí ṣe torí ọlọ́run lóòótọ́ ó lè máa jọ pé ọlọ́run là ń ṣe fún àmọ́ tá a bá ti tú ẹ̀mí wa tá a rí i pé àníyàn tọ́lọ́run kọ́ wà lábẹ́ ẹ̀ ọlọ́run ò ní gbà o. lápèjúwe òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ń dánkírun láàrin àwa àtọ́lọ́run àyè farabalẹ̀ àmọ́ tó bá ti di ìgbà táwọn èèyàn ń rí wa á farabalẹ̀ dáadáa ẹlòmíì gan kó lè wọ Allahu lọ fẹ́ kà nígbà ó ti wá rí i pé àwọn èèyàn ti dé tòsí ní ó bá mú Suratul Baqara bẹnu ọlọ́run bá tẹ́lá níyàn rẹ̀ nítorí bá ṣe ṣe nítorí ọlọ́run nínú àwọn kárí ni tó gbajúmọ̀ nílẹ̀ yorùbá òun náà ni ká máa ka Al-Qur'an nítorí káwọn èèyàn lè bá a máa hó Allahu Akbar gbogbo ẹni bá ń ṣe bẹ́ẹ̀ ìyẹn ti ń ṣe yé e ó sì yẹ ọlọ́run ọba tó dáa gbogbo tó bá ti ṣe nítorí àwọn èèyàn ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ nínú àwọn kárí ni táwọn èèyàn máa ń ṣe òun náà ni ká máa kó tẹ̀sùbá sọ́rùn ká máa kó tẹ̀sùbá sọ́rùn ká máa wé tẹ̀sùbá àmọ́wọ́ ká máa fa tẹ̀sùbá lójú títì gbogbo eléyìí afẹ́ ká mọ̀ pé nahanu min ahli tasbih àwa náà àwa nínú àwọn tí wọ́n ṣe àfọ̀mọ́fọ́lọ́wọ́n bá ní gbogbo tó ń ṣe ní ọ̀fẹ́ káwọn èèyàn ọmọ ni nínú àwọn kárí ni tí ìmọ̀ ń bẹ̀sìn jẹ́ òun náà ní ká kírun tán ká sì mọ̀ pé yẹ̀pẹ̀ ń bẹ wájú orí wa ẹ̀ ká máa wá gbé káàkiri àdúgbò nítorí káwọn yẹn lè bá àmọ́ pàṣẹ kírun tán ni o nínú àwọn kárí ni tá a máa ń ẹ mọ̀ pé ají erigun ẹ̀sìn ni kò sí yàtọ̀ láàrin òun àti irun káwa lọ mọ́kà kálọ̀ lè ṣe yín sílífà ká máa wá fẹ̀yìn kẹ́ ẹ ládùúgbò ká máa pé àà ẹ mọ̀ pé wọ́n ṣẹ̀ darí mọ́kà ni hajj ìbàdàn ni a máa ń ṣe nítorí ọlọ́run bá ní àyè ṣe nítorí àfihàn ká lè bá a mọ̀ pé èmi náà lọ mọ́kà lẹ́yìn náà nínú àwọn kárí ni tó gbajúmọ̀ nílẹ̀ yorùbá òun náà ni kí èèyàn mẹ́ta mẹ́rin ká máa jà sí imam ká máa jà sí imam nígbà míì gan yóò tún lawọ́ àṣàṣì lọ tí wọ́n máa ń nǹkan síra wọn ẹ̀dá kan ṣe tọ́lọ́ náà lè yín jama èmi ni ẹ̀yàn èmi ni ẹ̀yàn nítorí kíni nítorí ayé nítorí ipò nítorí owó nínú àwọn kárí ní tá a máa ń ṣe òun náà ni ká máa wá mẹ́sìn ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn nítorí ayé àbí ká máa lé sàtífíkẹ́ẹ̀tì káàkiri àwa padà wá rí i pé gbogbo sàtífíkẹ́ẹ̀tì tó ń lé káyìn lérí ìmọ̀ ẹ̀sìn là ń sọ o kì í sì máa yé o lérí ìmọ̀ ẹ̀sìn a rí i pé ayé lọ́fẹ́ fi kó jọ ẹni bá ti ń kó ayé jọ ló kọ ẹ̀sìn kọ́ńtọ̀ yóò ṣiṣẹ́ dànù ẹ̀yọ́ máa mi nínú ẹ̀sìn wa nínú àwọn kárínì tó tún gbajúmọ̀ ìníkọ́rẹ́ ẹrú ọlọ́run ọba kó gbé ìtẹ́ ìkírun kó gbé séjìká kó máa káàkiri àdúgbò ìtọ́fẹ́ sọ fún wa ni pé ni o bá ṣe ara náà lẹ́rí ìtọ́ bá ṣe ṣe nítorí ọlọ́run nínú àwọn òun náà àbí ká máa ṣe sàárà nítorí ọlọ́run ká máa ṣe sàárà nítorí káwọn yóò lè bá rí wa kán lè bá yìn wa kán lè bá kì wa gbogbo ẹni tí ń bá ń ṣerú ẹ̀ tó bá dojú àlùkìyàmà ọlọ́run ò ní kó lè gba aládàá rẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ń kì àwọn tí wọ́n ń yìn àwọn tí wọ́n ń gbé tóbi alàwùlíyà ẹ̀rọ àwọn ọ̀rẹ́ ọlọ́run yukhfuna ibadatihim kama tukhfi almar'atu haydataha wọn máa fi ìbádà wọn pamọ́ gẹ́gẹ́ bí obìnrin ṣe máa fi àìdọ̀ rẹ̀ pamọ́ ni àfẹ̀yí tọ́lọ́mọba ní kí wọ́n kí níta òní wọ́n máa kí bí irun jama bí irun jima wọ́n sì máa fi náfìlà wọ́n máa fi pamọ́ nínú ilé tó ń fẹ́ káwọn èèyàn orí àwọn. ẹ̀yọ́ mayami aleyna anna tẹ́bi hakulona gbogbo wa pátákà lè sọ̀ra wa lábala ń tán sọ yìí lè anna Allahu alam bina minna ọlọ́run bá máa wájú ra wa lọ́wọ́ ká lè tún àníyàn wa ṣe lérí iṣẹ́ ìbáradà tá a bá ń ṣe tá a bá mọ̀ pé ọlọ́run la fẹ́ fi sìn ká má jáníyàn mi ò tún wà lábẹ́rẹ̀ lẹ́yìn tọ́lọ́run khasaratu riyahi li sahibi ẹ̀rẹ́ ni tí ń ṣe kárí ni níbi ìjọsìn rẹ̀ òfò mẹ́rin lọ́lọ́wọ́n bó fi ta lọ rẹ̀ alákọ̀ọ́kọ́ iṣẹ́ tọ́jẹ́ pé kárí ni wà ń bẹ̀ yọ bàjẹ́ mọ̀yàn lọ́wọ́ ọlọ́wọ́n nígbà anabi sallallahu alayhi wa sallam anabi lọ́lọ́wọ́n bá ń sọ nínú hadith al-qudusi ana agina shurakahi ana shirik anabi ní mi ọlọ́wọ́n ọba mọ̀rọ̀ọ̀rọ̀ kó níbi kẹfì nǹkan mi kún mi ọlọ́wọ́n níbi ìjọsìn mi mani amila amala ẹni bá ń ṣiṣẹ́ kan tó fi ń súnmọ́ mi aṣaraka ma ìfihi ghayri tó tún wáá ṣe ń torí nǹkan mi yàtọ̀ sí mi taraktuhu wa shirika anabi lọ́lọ́wọ́n ọba sọ pé òun òun tọ̀hún tì ní òun yọwọ́ kó náà rẹ̀ òun tún wáá pa in tó ṣeun ìjọsìn tó ṣe ni òun pa tí òun nígbà rawahu muslim yakulu allahu azza wa jal wọn ni ọlọ́run ọba ọmọ sọ li ashabi dhalik yawmal qiyama gbogbo àwọn tó bá pé gbogbo iṣẹ́ wọn kárí ni ni wọ́n torí ẹ̀ ṣe ìdájà zanas nígbà tọ́lọ́ wọn bàbá ń san àwọn yẹn lẹ́sàn-án rẹ̀ idhabu ila alladhina kuntum tura'una fi dunya vanzuru hal tajiduna indahum jazaa ẹ máa lọ ẹ máa lọ lè gbalada yín lọ́dọ̀ àwọn tí wọ́n hó lé yín lérí ẹ máa lọ ẹ máa lọ lè gbalada sẹ́yìn lọ́dọ̀ àwọn tẹ̀ ń torí ẹ̀ ṣe bóyá ẹ̀ẹ́dẹ̀sán lọ́dọ̀ wọn kò sẹ́sán lọ́dọ̀ wọn ẹlẹ́ẹ̀kejì ọlọ́wọ́n bá dojú tì í lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣèjọsìn nítorí wọn yóò wá dẹni yẹpẹrẹ ọlọ́wọ́n ó ju ìkórira rẹ̀ sí wọn lẹ́mìí iyì tó fẹ́ gbà ní kò ní padà gbà á mọ́ nítorí pé kulubul ibad ẹ̀mí àwọn èèyàn gan táǹtorí wọn ṣèjọsìn yìí bayna asabi ar-rahman ọwọ́ ọlọ́wọ́n bá lọ́wọ́ ọlọ́wọ́n ní máa ń yí síbi ọba èyí tí ó fi rò pé wọ́n máa nífẹ̀ẹ́ òun wọ́n padà máa yẹ̀yẹ́ náà ni nígbà wọn bá ti mọ̀ pé kárí ni ní ṣe ẹlẹ́kẹta la yalqa Allah bil khair gbogbo ẹni tí ń bá ń ṣe ìjọsìn ọlọ́run nítorí àwọn èèyàn àbí nítorí nǹkan kan nínú tọ́lọ́run bá dá tí ò jẹ́ torí ọlọ́run kò ní pàdé ọlọ́run dáadáa o ọlọ́run sọ ní Qur'an al-Karim ọlọ́run bá ní faman kana yarju liqa rabbih gbogbo ẹni tó bá fẹ́ pàdé ọlọ́run dáadáa gbogbo ẹni tó bá fẹ́ rí ọlọ́run ju àlìkìyàmà gbogbo ẹni tó bá fẹ́ bọ́lọ́run bá rí fali amali amalan soliha kọ́mọ ṣiṣẹ́ rí wàlá yushriki bi ibadati rabbihi ahada kọ́mọ wàá tún máa fún kọ́mọ wàá tún ní ẹlòmíì tí ó máa ṣèjọsìn ọlọ́run ọba fún lẹ́yìn ọlọ́run Suratul Kahfi àyà one ten ẹ̀yàn Miami ọ̀dọ̀wọ́ wa pẹ̀lú ashirikul asgar ẹ̀bọ̀ kékeré tá ń pè ní kárí ni gbogbo ntá bá ti ṣe tó bá ti jẹ́ sí kó jẹ́ nítorí ọlọ́run ọba kó lè bá jẹ́ tọ́lọ́run kọ́lọ́run lè bá san wọn ní èrè rẹ̀ abẹ́lọ́run Allah subhanahu wa ta'ala gbogbo àwọn sẹ́tàn ṣe ní kọ̀rọ̀ àti gbangba abẹ́lẹ̀ kọ́lọ́ mọ́sá jọjọ tiẹ̀ kọ́lọ́ jẹ́ a máa ṣe nítorí ọlọ́ kọ́lọ́ wa gba ẹlẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa èyí tá a ti ṣe sẹ́yìn kọ́lọ́ mọ́sá ṣàforíjì fún wa lérí ẹ̀ wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.